نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياده الله فلا مذل له ومن يدلل فلا هادي له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 خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́fọ́ lọ́wọ́ ọba atọrọ àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́ ìjẹ́tọ́ ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tíra tí à ń kà fúnra ní gbogbo ọjọ́ jùmọ̀ ní dèdè àsìkò yìí síra tahribu tashil al-aqidah al-islamiyya ya fawa عبد bin بن aziz al الجبرين أرحمه الله تعالى tíra tí ó ń ṣe àlàyé nípa báwo ló ti yẹ kí ìgbàgbọ́ mùsùlùmí báwo ló yẹ kó rí ibi tí a òun náà nípa alwalahu walbara alwalahu walbara tálẹ́ ká fi ìfẹ́ hàn sí àwọn wo lẹ ká fi ìkórira bá lò mo rò pé ìtumọ̀ àwọn méjèèjì yìí a ti ṣàlàyé ẹ̀ wọ́n ti ṣàlàyé fún wa níjẹ̀ ẹjọ́ ìtumọ̀ albaro àmọ́ ibi tí a tàtàkù lọ báyìí practical ni ìgbà tá a ti máa kí ni wọ́n ń pè ní albaro alwalahu walbaro tá ti mọ̀ tán pè bẹ́ẹ̀ báyìí ó wá kú kí ni alwalahu almashru' walwalahu almuharram láti máa sàlàyé mazahiru albarahu almashru' walbarahu almuharram èyí tí a fẹ́ mú lọ́wọ́ báyìí àwọn ọ̀nà wo lálẹ́ máa fi ṣe àfihàn alwala èyí tó bá ti ṣẹ̀rí àmú. ọ̀nà wo sì ni àwọn èèyàn fi ń ṣe àlùwàláàkù tó jẹ́ pé kò bá ti ṣẹ̀rí àmàrọ̀mù ni ọ̀rọ̀ ń pa àlùwàláàkù làwẹ́ gbéyẹ̀wò báyìí àwọn ọ̀nà táwọn fi hàn àwọn àṣeṣí wa pé sábà ti ṣèṣe sí báyìí ìṣesí yìí túmọ̀ pé ó ti fi ìfẹ́ hàn sí lágbájá ìwà fi ìfẹ́ hàn síyàn ń bẹ nú ẹ̀ èyí tí Islam fẹ́ bẹ́ẹ̀ kọ́dà tí yóò gbàdá lórí ẹ̀ èyí tí ń bẹ ń bẹ láwọn àpèjúwe tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe lónìí tó pé ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ haram ni ìtọ́ máa ṣe ní haram ni bí yẹn bá ṣe èèyàn gbẹ̀sẹ̀ ni o. afaani wà fíhìí mọ̀tòlọ́bán níbi eléyìí ọ̀nà méjì ni agbáyẹ̀wò almatubul awwal ọ̀nà alákọ̀ọ́kọ́ mazahirul wala'i almashru'a àwọn ọ̀nà tí a lè fi gba fi ìfẹ́ hàn síyàn tó bá ìlànà tọ́lọ́ntà nẹ́bì tí islam wa gbà wọlé bẹ́ẹ̀ tó bá ìlànà ṣẹ̀ríà mu. àfààní onáka òmùrù kẹfìrọ tẹ́díkùl fìlìwàlá ìlmàṣúrò àfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn alámàrí pọ̀ àwọn alámàrí pọ̀ tó jẹ́ pé ó wọnú àlùwàlá so asa ti gbọ́mọ alùwàlá òre ó ṣe sábà ti ń dákọ̀ alùwàlá kámọ̀ máa láǹfààní ati mú ìtumọ̀ rẹ̀ wá mọ́ gbogbo àti gbogbo bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ìtumọ̀ wàláwù àlùbàrà là ń fi so ìgbà ó lè má sí gbà láàyè fún wa láti má fi gbogbo àmú ìtumọ̀ rẹ̀ gbólóhùn náà wá gbólóhùn nìkan la máa wí so àwọn àlámọ̀rí pọ̀ tó já pé a máa fi fi tó wọnú ìṣe àfihàn ìfẹ́ sí àwọn èèyàn tó sì bá tẹ̀lé àmú wà áhámù hadhihi al-umur wal-madahir ma yali àwọn èyí táwa rí kó pàtàkì ń bẹ táwa ní a máa kàákàákàá ilé òkun àmọ́ àwọn táwa rí pé ní à ah, eléyìí ṣe kókó eléyìí ṣe kókó kájí káwọn èèyàn mọ̀ àwọn ní abẹ́sàlàyé yìí alákọ̀ọ́kọ́ nínú alwalahu almashru' tó bá ṣẹ̀rí àmú muhabbatu jami'il mu'minin ìnífẹ̀ẹ́ gbogbo ẹ̀ tó máa ń jẹ́ múmìnì gbogbo ẹ̀ tábà ti mọ̀ ní múmìnì ká nífẹ̀ẹ́ rẹ̀ sí múmìnì lágbájá agbọ̀rọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ fi jẹ̀míl àmákin ní gbogbo àyè tí múmìnì ń bá ti wà. Kagbọ́kún ní múmìnì kan máa ń bẹ ní Kamẹ́rù, tá a bá ti lè máa pọ́mọ ya arákùnrin alágbájá múmìnì ni a ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Gbogbo àyè tó bá wà, gbogbo àyè tí múmìnì bá wà, kódà kó wà láàrin àwọn Yíbò sílẹ̀ yóò ní kan sí pẹ̀lú àṣà àbí kò ní kan sí pẹ̀lú ẹ̀yà ìjàre ìṣèbí yíbò lélẹ́yìí ṣèbí haúsá lélẹ́yìí só ti jẹ́ mọ́mì níná dandan ni ká nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo bí tó bá wà wal azman a máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ti jẹ́ mùmínì ní gbogbo àsìkò bóyá àwọn àsìkò tó ti lọ gbogbo àwọn mùsùlùmí ti lọ nì láwọn àsìkò nì à ń gbọ́rọ̀ wọn ni à ń kàtàn fúnra wa ni a gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ gbogbo wọn láti rí àwọn sọ̀hábà tó fi dòní ká nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀. wa min ayyi jinsiyati gbogbo ìrántí ìbàjẹ́ gbogbo ìrántí ìbàjẹ́ kò bàjẹ́ gara tó ti jẹ́ mú mi níná ọgbọ̀rọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. min ajili ta'ala kí a fi nífẹ̀ẹ́ wọn a wọn torí pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wa ta'atihi lillahi ta'ala a nífẹ̀ẹ́ wọn torí pé wọ́n ń tẹ̀lé tọ́lọ́n wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run ní kí wọ́n ṣe nǹkan báyìí wọ́n sì ń ṣe sò ìdí tá a fi nífẹ̀ẹ́ mọ̀mí nínú sọ àwọn nǹkan báyìí yẹ ká máa ṣàfihàn rẹ̀ níjọ́ kan ẹnìkan bẹ ní eré àwọn àmì tí kìí ṣe yorùbá dáadáa bó tẹ́ni ẹ̀kú ṣe mùsùlùmí ẹnìkan wá wá wá tó jẹ́ ọmọ ìyá rẹ̀ òun wá jẹ́ mùsùlùmí ó wá mọ́ wá mọ́sálásí ọkútọ̀ ẹ̀gbọ́n mi lẹ́nu yìí o àbúrò mi lẹ́nu yìí o wá kí mọ́sálásí yìí ó sàkírun ẹni yà lọ tán ìmọ̀ wọn béèrè lágbájá ńkọ́ wá kó lágbájá ńkọ́ ẹ̀ka tá a mọ̀ ara rí àbí ó wá níjọ́ kan ìyàwó yẹn pé pé ah, ṣètòrí fún akẹ́wọ̀n sí ẹgbẹ́ yín ló máa béèrè rẹ̀ mo ní bí síláàbù ti pè kalẹ̀ nu ifun bá padà rí nísìnyí mo lè wọ́n dà mọ̀mọ́ àmọ́ tó pé mo ti mọ̀ pé ọmọ ìyá mi kan bẹ lákàtà yín sẹ́gẹ́tì nísìnyí so olójú máa béèrè rẹ̀ kọ́ àtàlà sí máa béèrè rẹ̀ máa béèrè rẹ̀ ẹni tó jẹ́ bọ́ọ̀rọ̀ ẹ̀ wá jọ kan wá sábò wá wọ́n mọ̀ nípa tí mo ti rí yìí ìyàwó ọ̀rẹ́ ẹ̀ la ó máa ń pèrò ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ la lọ sí ẹ̀ tí a sọ fún mi sọ ni mo ní mo lè lọ bí Islam ti bó ti yẹ kó rí nù ẹ̀yà ẹ̀yà ò Islam Islam ò sì fàyè gbà òun là fi gbọ́rọ̀ mọ́ jà ń torí ẹ̀ tó wá kọjú sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ torí ẹ̀yàmẹ̀yà ó léwu Islam so agbọ̀rọ̀ mọ nífẹ̀ẹ́ gbogbo ẹni máa ń jẹ́ mùsùlùmí gbogbo rántí ìbàjẹ́ so ìran wọn ni kó burú jáì níran tí ẹ pé kèé ṣe bá ló pọ̀ wọn ò ṣe bá gbé pọ̀ ìwọ ẹtí wá ti wá jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ òní ìwọ ní fojú bíran òun ti rí ọ̀nà tí wọ́n ma àwọn kìnìyàn ti máa ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn àna kan bẹ lónìí wọ́n ti fi gbogbo ọ̀ràn ló tiẹ̀ ní àwàtàrà ajẹ́ lókù Ìlọrin náà ní tiẹ̀ àwọn ọ̀ràn kọ̀ọ̀kan ní àwọn àrùn tọ́lọ̀ ní kó gbajúmọ̀ jù ní àwùjọ tí wọ́n já àwùjọ tí tẹlòmíì lọ kèé ṣe pé kò sí irú àgbákò nínú àwùjọ tẹlòmíì mọ́ àmọ́ ọ̀ràn gbajúmọ̀ jù ó ti pẹ́ o ọ̀run fẹ́ sọ yìí o èyí tẹ́ ti gbẹ́sì yé dára gbà náà mo ti ní ìgbẹ́sì yìí ìwọ́n ti ń jẹ́sìn ni pé súnà ìyẹn kàn jẹ́ mùsùlùmí máa jẹ́ kíní kan ó wá jọ kan àti wá pè ọmọ ọmọ kan tí mo ti tá mo ti gúlégbúlé pẹpẹ kẹrẹ lẹ́yìn báyìí wọn á pè mí wọn á ní pé wà ó àwọn ìlú kan bẹ mẹ́ka fún ọ ọ lè fẹ́ lulú yìí o <laughs> ọlá pé ní atẹ́gùn la wà ọmọ ìlú sílé wáyà yìí kó máa dìjà <laughs> ẹgẹ́tì wọn á kà wọn kà ló méjì ọmọ ìwá jẹ́ kanú ìlú yìí ẹ̀tún àwò nílùú tí wọ́n lọ́bọ̀ tí wọ́n náà onú dára àwọn òbí náà lọ́gbẹ̀tọ̀ gbogbo èèyàn lọ lè fẹ́ o má fẹ́ lọ rí o <laughs> èmi ò sọ tèmi fún òun sọ tiẹ̀ tó wà ní sèyí irú àwọn kan báyìí irú irú ìmádàkọ̀ọ́rú àwùjọ ní sèyí ẹ̀tún ní irú àrùn báyìí ló kọ́mọ̀ ní society yẹn Ìlọrin tó máa ń dákọ̀ yìí náà irú rẹ̀ ń bẹ́nu Ìlọrin náà àwọn ẹ̀sùn àwọn ìwà tí ò da tí wọ́n fi kan ìran kọ̀ọ̀kan kò sínú ìran tí ò sí fún bá dé nísìnyí wọ́n ní kan àwọn ìlú kan máa ń jalè wọ́n ní wọ́n náà ti gbé bẹ́ ẹ dákun ìlú wo ni ẹ jalè olè ń bẹ nu ọmọ lọrin olè kọ́dà nu ọmọ sáwọ́dí olè ń bẹ ń àmọ́ tó pé ó tó gbajúmọ̀ ìtàwọn tó ń ṣe fàárí nù pé ah, kò jálè ọrọ́jú ni o tó orú àǹkan báyìí tí yẹn bá rí tí mùsùlùmí kan wá jáde mẹ́ ó wá jẹ́ mùsùlùmí ọwá lọ sọ pé mùsùlùmí lè fẹ́ mùsùlùmí ọgbọ́rọ̀ torí àrùn ìran wọn ni kọ́ máa bá lò ọgbọ́rọ̀ wọn bá mùsùlùmí lò pẹ̀lú àrùn ìran wọn bíbá tẹ̀ fẹ́yàwó ìlẹ́fẹ́ sísá ìlú báyìí torí kíni ìfẹ́ ìwàlẹ́hù tí islam tó fẹ́ ká máa bára lò kò rinlẹ̀ tó nù so làbá fi sọ pé wàmín ayé ìsíyà ti kànú gbogbo bí ìran tí ìbá ti jáde so mùsùlùmí àwọn ọmọ ìran tó bá ti jáde ìran tí mùsùlùmí bá ti jáde mùsùlùmí tó dúró dédé mùsùlùmí tó dúró dédé torí lónìí kìí ṣe gbogbo mùsùlùmí tó dúró dédé lórí islam àwọn ti gbà pé islam ti fọ ìdọ̀tí tí ń bẹ nù ran wọn nínú àwùjọ wọn ni islam lókè nìyí ó ti fọ́ pò fún un kẹ́bọ̀n náà ṣe máa rí àwa àwọn àrùn tí ń bẹ nù ìlú tiwa náà òun náà ti fojú fò fún wa wọn ní Ìlọrin bí yọ kí ló sọ ni wọn ti lọrin máa ń wọn á ní Ìlọrin wo Ìlọrin fóbìn ló ń jẹ tẹpẹ súnà ti kọ àpé àbọ̀fẹ́ kú kódà bá wọn lọ jà àbí táwọn fún wọn ló jẹ dé lowo bàbá ti kọ́ àpé sẹ́ẹ̀ yá mi ló tẹ́ fi ra máa ń jí yìí ni kí ni yìí. ọ̀dà padà súnà ló kọ́ ọba wọn ẹ ti gẹ́ẹ̀tì tí mo sọ nísìnyí so ojú táwọn fi wo mùsùlùmí ọmọ ìyá wa tó bá jáde nínú ràn kan tí àbùkù ń bẹ nínú tí ìran wọn ní àbùkù kan tí wọ́n mọ̀ mọ́ so tí wọ́n bá ti jẹ́ súnà tó bá ti jẹ́ hàlù súnà tó bá ti jẹ́ mùsùlùmí so ẹ yòó kó nínú aburú torí àwọn kan báyìí rákùtọ̀ lọ́n ẹ jẹ́ kí á gbìyànjú ká máa ṣàfọ́mọ́ rẹ̀ kódà báwọn ilé rẹ bá dóńdó pé ọmọlú yìí máa fẹ́ àmọ́ fẹ́ ajílí ìmọ̀ni ha wàtọ̀ àti ha lillahi wal rasuli. ìtọ́jẹ́ nífẹ̀ẹ́ kìí ṣe torí ìran ni ìmọ̀ni tó ní sọ́lọ̀ ni èyí lè fi ọmọ ìlú yẹn ń gbà mí jẹ́ pé irú aburú tí ń bẹ́ẹ̀ nù lù lè ó ṣe lè ó abá ní ara ọmọ ìlú yàn so ìdán ọ̀rọ̀ alwala ọ̀nà kan nínú àwọn ọ̀nà tá a lè gbà máa fi ìfi alwala máa fi hàn àbí máa fi rinlẹ̀ sí mùsùlùmí lélẹ́yìí muhabbatu jami'il mu'minin abọ̀ nífẹ̀ẹ́ gbogbo mùsùlùmí pápátá في جميع الأماكن والأزمان ومن أي جنسية كانوا من أجل إيمانه وطاعتهم لله تعالى وهذه المحبة afáàní ẹ̀wá rí irúfẹ́ báyìí ká irúfẹ́ báyìí ṣe pé a ti kà sẹ́yìn tíra yìí náà pé ìfẹ́ nínífẹ́ mẹ́ta ló pín sí fífẹ́ kan wà muhabbatu wájiba àwọn ìfẹ́ kan bẹ dandan ni dandan ni fún ọ ìfẹ́ mi sì wà muhabbatu mubah mubaha àwọn ìfẹ́ kan àwọn tọ́ omi ń bẹ muhabbatu shirikiya ìfẹ́ tẹ́ kó ti dẹ́bọ́ àti kàyọ̀ sẹ́yìn nínú àwọn muhabbatu wajiba ìfẹ́ tó pọn dandan òun náà ni muhabbatu jami'il mu'minin ká nífẹ̀ẹ́ gbogbo mùmìnì pátápátá afáàní wa hadhihi muhabba wajibatun ala kulli muslimin irúfẹ́ báyìí ó pọn dandan fún gbogbo mùsùlùmí ṣùgbọ́n ọgbọ́rọ̀ kórìíra ọmọ ìyá rẹ̀ mùsùlùmí o ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹlọ́pàá wá já wà ní wa wò lónìí tí mọ́ nìyẹn bẹ́ẹ̀ ẹni tá a bá nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ ká fi rẹ̀ tú tá a bá nífẹ̀ẹ́ yàn tá a bá mọ ọ̀nà tá a gbà tá a sì òfin ní tú ààbò àbá níbò ṣé láàrin àwọn ọmọ ya mùsùlùmí sáà ń bó bẹ́ẹ̀ lónìí ẹni tá a bá nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ kó sàtẹ́tì tẹ́yìn bá ní ọmọ ìyá mùsùlùmí tó fẹ́ sàtẹ́tì agbára tá lò káká ẹni wá jọmọ ìyá ẹ̀gẹ́ wa táyì fẹ́ kó sàtẹ́tì ìyàwó wa táà ní fẹ́ kó sàtẹ́tì ọkọ wa táà ní fẹ́ kó sàtẹ́tì irú àwọn ọ̀fẹ́ báyìí náà agbọ́dọ̀ ti mùsùlùmí gbọ́dọ̀ lágbàjú báyìí lọ kò yẹ kó wù akọmọ ìyá wa sàtẹ́tì kí ló wá dé tọmọ ìyá mùsùlùmí sàtẹ́tì lónìí inú wa máa dùn but alimọ́tì dùn náà hàn sí o alimọba kẹ́dùn pé ó sì kára la bọ̀ tínú wa dùn tínú láàrin àwọn àtọ́lọ̀ so ẹ jẹ́ ká chẹ́kì kí ni wa ló fi jẹ́ pé ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ kan ni bẹ́ẹ̀ bá ti fẹ́ kórìíra ọmọ ẹ̀yà àyàn kò gbọ́rọ̀ jẹ́ nítorí àwọn nǹkan ayé tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn tíjọba ń ṣẹlẹ̀ láàrin wa òun ni wàá fà tí wàá lìdì tí á sì kí nìyí a fi wá kórìíra rẹ̀ àyàfi àwọn nǹkan tí islam sọ pé òfin èso relé yìí òfin èso relé yìí tó bá wá ṣe akórìíra torí kó sẹ̀sẹ̀ yẹn ni kọ́dà kìí ṣe tó pé àwa ló wù án fún tábà gbọ́ pé wúrú wa ń nì fún ẹlòmíì kọ́dà tí èsè lédè wa á ṣe kí nìyí bá ṣe bá a lò nígbà tó bá fi lò tó bá lo wúrú àwa tó bá bá a náà lò bá ti bá a lò náà nìyẹn tó ẹ̀rọ tó lọ́rùn ẹ jẹ́ ká wọ àárín yìí dáadáa so kífẹ́ yẹn kó nítumọ̀ abánifa kọ́dúrọ́ wa muslim fi sahihi ani abi hurayrata radiyallahu anhu wọ́n ní alimam muslim rahimahullah wọ́n ti gbẹ̀gbà wá ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ abu hurayra tọ́lọ̀bà yọnu sí kọ́l abu hurayra ní qala rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n lá nàbí ni walladhi nafsi biyadihi anabi ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ ní ọwọ́ ẹ̀ tó ní kápá lórí ẹ̀mí mi mo fi búra lára àwọn ọ̀nà tí ẹni fi búra pẹ̀lú ọlọ́run náà tọ́lọ́ ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ ká fi búra àgbọ̀rọ̀ búra pẹ̀lú nǹkan míì àgbọ̀rọ̀ búra pẹ̀lú kàábà táfẹ́ fi kàábà búra ẹni mo búra pẹ̀lú ọba tó ṣe nìyí ọba tó ní kàábà yìí kàábà lọ nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ wọ́n wá kaaba kàábà sọ́dọ̀ kí nìyí sọ́dọ̀ ẹni tó ní ìyẹ́ ọlọ́run ọba náà lónìí pẹ̀lú tó tó kílèmù kàábà mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà nù. ẹ pé orúkọ gbólóhùn ọlọ́run ọba òjáde mi ìtàn náà bí sọ náà sí ìyẹ́ di ẹni tó ní kápá lórí ẹni mo fi búra tálẹ́ntàn kò sí tọ́ mi mọ́ bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ ló máa ní kápá lórí tiẹ̀ ẹ̀hẹ́n a jẹ́ pé ìbúra rẹ̀ ò ní ẹ̀mí rẹ̀ ò ní tọ́lọ́lọ́wọ́ ọba látẹ́dì kolo lè jẹ́ nà anábì ní ẹ̀ létí ìrí àlìjẹ́nà wọ̀ àlìjẹ́nà tí ń wo èmi àti ẹ̀hún ni anábì ní ẹ̀ létí rí wọ́ o hatta tu'minu ó dìgbà tẹ́ ẹ bá ní ìmánì ìmánì ẹ̀ tó lè wá àlìjẹ́nà wọ̀ so bẹ́ẹ̀ yóò bá ní ìmánì kò sí àlìjẹ́nà fún yàn so nínú tó lè jẹ́ kí èèyàn rí àlìjánná wọ̀ ìmánì ni miftahul janna la ilaha illallah bí kọ́kọ́ tí yóò fi wọ tí alákàlìjánná la ilaha ìmánì náà nù anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam man kana fi qalbihi mithqala dharratin min al-iman dakhala al-janna bó bá ti wù kí ìmánì ń kéré tó tó bá ti wù kó kéré tó lára rẹ̀ ìmánì ta bẹ́ẹ̀ ni ó wà janna anabi ni la tadkhulu aljanna ẹ lè ti ra aljanna wọ hatta tu'minu nígbà tí a bá ní iman wala tu'minu anabi ní imani yìí náà ẹ ti wà lè ní imani náà hatta tahabbu ó dìgbà tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín àbí ká ara wa oní òṣùkùnfà iman. àlìjẹ́nà la fẹ́ wà bí ìmọ̀ọ́nì òní láti gbé nìyí láti rí àlìjẹ́nà a jẹ́ pé bá a bá fẹ́ wà àlìjẹ́nà nínú tá kọ́kọ́ ṣe ni pé ẹja gbìyànjú ká nífẹ̀ẹ́ ara wa náà wàá tá jẹ́ mú mi ni sùlára ẹ̀sìn wa ló wà àwọn nífẹ̀ẹ́ ara wa ẹni bá fẹ́ ní ìmọ̀ọ́nì nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí. àníbi wa ni awàlẹ́ àdúlùkùmù àlàṣẹ́ ìyìn àníbi ni tí wọ́n á lè tọ́ka ìdá fàátùmùhù tàhábàtùn bẹ́ẹ̀ bá sì nǹkan náà kọ́dà ẹ mà níbi ara yín ànábì fẹ́ fún wa ní ogun ogun fẹ́ ogun mọ̀híbà kan ànábì ni ẹjẹ sẹ́sẹ́ fi níbi ara yín ànábì wa ni ẹ lọ wá irun abíyá alágbájá lọ wá irun abíyá ọ̀yà wa lọ rí mọ́ bí arọ àwọn àwọn ẹni gàrí ilé ti da àwọn kéwù ẹ máa wá bí dáńtí da gàrí káàkiri yan ìgbà táwa fi ń kéwù àbí táwa dé àdúgbò àwọn àlífà ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe gàrí aráńgbà náà wọ́n á lákàtà ẹ wàá gbẹ́lẹ̀ wàá rí wọn bẹ́ẹ̀. so ànábì ni ẹyẹ tí mo lè tọ́ka yẹn ti nǹkan tí tẹ́ bá ṣe tí ó jẹ́ mọ́ nífẹ̀ẹ́ ara yẹn ẹwò Islam sáwọn àfọwọ́rẹ́lẹ̀ yìí ni àwọn táwọn àti wá rí ẹ máa wá kíní ẹ máa wá kíní ẹ máa rí mọ́lẹ̀ anamini afṣu asalama bayinakum ẹ máa fọ́n sálámà káàkiri láàrin ara yín ẹ máa fọ́n sálámà ara yín asalaamu aleykum asalaamu aleykum asalaamu aleykum lọ́hùn láìlá amadugbẹ́dọ̀ lọ́hùn bá tọ́lọ̀ ń ṣe wá ní jọ salamu aleykum wọ́n ti tó dókọ̀ máa la adugbẹ́dọ̀ lọ́hùn àtúbà ti bí alìkìyàmá tọ́lọ̀ bá ní yahala salama ẹ̀yin ẹni sálámọ̀dà ẹ jáde tó ráwọn sálámọ̀ ọlọ́run pé àwọn náà adúgbọ́dọ̀ ọlọ́run ọba àdìsí là wá lò la gbọ́yé làwọn ń lò pẹ̀lú ẹ ló wá di èyí lónìí báwọn ọsọdún kọmọ ala alẹ́bí ni àní ẹ máa fọ́n sálámọ̀ káàkiri ẹ bá yíra yín sálámọ̀ ẹ bẹ́ yíra yín lẹ́ẹ̀kan sáwọn àlékún abákan ní sọfọ́mọ rẹ̀ ń jọ kan àwọn àdúgbò tí tẹwọn àdúgbò kan bẹ tí alùsùnà máa ń wọ́n bẹ́ẹ̀ àbí ká pé àwọn ìlú kan tí alùsùnà máa ń wọ́n bẹ́ẹ̀. so ọmọ wọn ni tó wọn ti wá jòkó ta tó bá rẹ̀ sẹ́ni kan bá kọjá tó jẹ́ alùsùnà wọ́n wá kiri àwọn fún ara rẹ̀ àwa sọ pé kí ni máa ń ṣe yín gan sẹ́yìn <laughs> nìkan lọ́wọ́ àlìjẹ́ náà ni <laughs> ah, yóò rẹ̀ mi yóò rẹ̀ mi ó kọjá ẹjọ́ ni orí mi ó kàtàkùn àwọn ẹ̀kọ́ rẹ́rìn ó wá rí wọn ní ti ó rẹ́rìn ẹgbẹ́ tí wọ́n ra inú ìwà á dùn ṣe ìròyìn tó dágídí ni ó sọ pé ẹni tí wọ́n rí ìṣesí gbà láàrẹ̀ ó ti lò pẹ̀lú ọ̀kan nù àwọn ọ̀nà tá a lè fi fi ìfẹ́ hàn sí mùsùlùmí ó rò pé wọ́n ti ra wọn sẹ́yìn nìkan lẹ́yìn aláàdì sáwọn ìkọ̀ ẹnìkan ò lẹ́wọ̀ náà látàá pé sàlámà ìbá ọkọ̀ jálẹ̀ kan ọ̀tún bọ̀ ọ̀tún sàlámà àlékún kẹ́sù yìí ni. alẹ́ ló sọ bẹ́ẹ̀ afṣu sàlámà báyìí nàkùn gbogbo gbàdébà ẹ máa fọ́n sálàmù láàrin ara yín káàkiri òun ló wá dókọ lónìí sọ́mà ti lẹ́nu kan tí ìṣesí yẹn dé yàtọ̀ díẹ̀ nínú ilé ìṣesí tó fẹ́ jọ ṣe sí mùsùlùmí dáadáa wọ́n ní ká máa wí bá a mọ́ àti àwọn ibi ẹ̀wọ̀n láwọn yìí ra wa ni sáárà àti ara nítì àti ìṣesí rẹ̀ jọ ìṣesí mùsùlùmí dáadáa a ah, ní ìṣesí rẹ̀ jọ̀ṣe ìṣesí mi tí mo dá èmi mùsùlùmí tí mo dá hmm, mùsùlùmí tó dá èyí tá a bá pè ní ròyìn rẹ̀ tí ẹ bá ṣe ròyìn mùsùlùmí dáadáa lọ́wọ́ àwọn kékeré sórí mùsùlùmí wọ́n á ní tí wọ́n náà ti di sàlámù àlékún ni tí wọ́n náà ti wọ̀jọ sàlámù àlékún ni sẹ́pẹ́ ah, ti ń sọ báyìí ni ti ń sọ pé èmi èsè e èmi tó ń wò yìí o èmi èsè e ìjọ sàlámù ọmọ tó ń wí èsè ìjọ ẹni ọ̀la kò dá kéèyàn má gbédè o ìtẹ́ ń wulẹ̀ lábáwá nù. sọ anabi sallallahu alayhi wa sallam ó ní kama kama sálámà fúnra wa ti rira wa ẹ wo hadith rẹ̀ ẹ wá wo tí ọ̀rọ̀ sálámà dé aláwùjọ lónìí. àwa tó jásí pé àwọn ìròyìn kan bẹ pé islam ní ìròyìn yìí ìròyìn mùsùlùmí ni lọ́kùnrin àwọn ìròyìn kan bẹ islam sọ pé ìròyìn yìí o ìròyìn mùsùlùmí tù lóbìnrin ni tẹ́bá ti rí àgbẹ̀dá mùsùlùmí máa ń ṣe báyìí kọ́dà nínú àwùjọ tí ẹ̀sà àwùjọ ìsìláàmù wọ́n mọ̀ pé mùsùlùmí ni nínú ọ̀rọ̀ ọlọ́run náà ìròyìn mùsùlùmí ni kéèyàn ó nírùngbọ̀n lónìí kó tún dé fìlà kó nírùngbọ̀n kó tún fa ṣòkòtò tẹ̀gbọ́n òde fìlà kó tún fa ṣòkòtò sókè lọ́kùnrin ìròyìn kínú tóra nàbí lóní kọkùnrin ó fi irùngbọ̀n lẹ̀ kí só kọ tún orin kóso kíni yìí kó lókè obìnrin náà kó lo jẹ̀lìbáàb kó kanlẹ̀ kó tún wọ́ bọ̀ọ̀sẹ̀ kó tún wọ́ bọ̀wọ́ ìròyìn tánu ó wá di pé ẹsẹ̀ máa wọ̀ kankan pé sẹ́ńtì ń bọ̀ yìí sẹ́ni sílé sálámà sí ni torí ìfẹ́ wéèsì sálámà mi ìyìn tí kẹ́kọ̀ọ́ tún gbókùn látara kí mo sálámà sí ṣe pé àgbákò ti wọnú àwùjọ wa yìí bẹ́ẹ̀ sì ni ẹ bá rẹ́ni tí lé pé ìmúra rẹ̀ ò tí ẹ jọba wọn wọ́n sókò tó ń lẹ̀ irùngbọ̀n rẹ̀ tún dán níbi kó fi ẹ̀ sálámà sí abẹ́rẹ́ sálámà sí èyí ó free láti ẹni yìí à torí ìyẹ̀yẹ́ fi ẹlòmíì tún ní mistake ẹtún láwọn àti kan ìmọ̀ ń fojú ìmọ̀ ń fojú ọlọ́run kan bẹ́ẹ̀ mẹ́ọ̀ ojú yíbọn ni mo fi ń wò ojú ojọ ibo àárín àwọn ibo ló tún wá wà sẹgẹtì ah, ó kàn tíjọ ni mo kàn rí inú mọ́tò kan mọ́tò ni wọ́n á fi àwọn tẹ́ mọ́tò tí wọ́n fi kí síwájú ẹ̀ báyìí wọ́n á dírẹ́sì kàábà ah, mo ní ah, àbóyá mọ́tò lò ní nítorí àdé mo tó tẹ́sí àlọ́ rẹ ni àsìkò dákẹ́ mọ́ jọ́ọ̀jì pẹ̀lú ṣe sí ló fi jẹ́ pé ọ̀rọ̀ ànẹ́bì ti ń sọ fún wa pé àtẹnitọ́ ọmọ àtẹni tó mọ̀ tó bá ti pàdé wọn sálámà sí kò sí tó kọ́ pẹ̀lú ìdúrẹ́sì rẹ̀ bí èdè ti kó ṣe rí àyàfẹ́ ń tọ́ bá mọ̀ lámọ̀ dájú pé á eléyìí kò lè má kó báíbù lọ́wọ́ ní every sunday yóò lọ sọ́ọ̀tì tọ́kọ́lẹ́ yìí ti yàtọ̀ àmọ́ tó bá ti rí eléyìí ni kò yẹ ká máa wo pé ó jọ ibo ṣe kò sí mùsùlùmí ibo àbí mùsùlùmí bẹ́ẹ̀ nù yíbo dáadáa kọ́dà ọ̀rọ̀ ọmọ yíbo kàwá yìí tá a parí lẹ́gà sọ́ọ̀dì ó tún lọ Muhyiddin ọmọ yíbo sì ni òkà tàbí wọn pé ó ní kó kọ́kọ́ ẹni ọjọ́ bí bàtà ń bẹ ní bí bàtà ń bẹ ní kíní ẹ̀ báyìí ṣé wà ní sèyí. so Islam wa kò ní ká máa wo ojú kátó sálámà ẹ wá wo àdáwò tó kára kan lónìí fóò láti á nífi ara wa báyìí ẹ pé kùnrin táwọn ṣe parí ara lọ́tọ̀ àméjì bí bà pé èkúté àti búkúlẹ̀ pàdé ni ẹ wo spirit ẹ ẹ wo ẹ wo mọ̀jísà ti dẹ́n bí sálámà ẹ gbára méjì náà tá a ti jọra wa láwọ̀ ní wíwò báyìí bá rí ta kọjá kan lẹ́ẹ̀rọ wa gan ó bẹ̀rẹ̀ ní ẹ̀ sáwọn sí ọmọ yáyé ni ẹ wá wo ẹ wo bọ́ ti dànkan rúmọ́ alọ́ lónìí bẹ́ẹ̀ bá sálámà sí wọn inú ròdùn òun ti gba ránkì ni tó bá dára ẹkú ẹ yóò sọ pé àwọn ọmọ àlè mùsàlámù ti mùsàlámù ti kọ́ra ìdá ló àwọn ọmọ àwọn olùgbé masha allah ìmọ̀ náà yìí ti ń kún o wọ́n sàlámù ti kò dáhùn eré ibú kéèyàn máa fi eré ibú kéèyàn fi sa yọ̀ọ́yọ̀ ẹ islam ẹ wo ń tà ànábì sọ sallallahu alaihi àti sísè àlàáfíà ànábì ni ẹ jẹ́ yín sí ìwà tẹ́ wù tẹ́fì níbi ara yín ẹ wà ń tà ń pé àsàrámà àlékún tí wípé àsàrámà àlékún a ti pé wọn ojú ọlá wa wọ́n máa ń ẹ̀sẹ̀ sí òní sálámà sáwọn ni àsàrámà àlékún ọ̀wọ́ eléyìí náà ẹ wò pẹ́tìmẹ́ láàrin wa ọ̀wọ́ eléyìí náà pé gbogbo àwọn àdúgbò tẹ́ pé gan omi ìdí ẹ pé gan mọ́sáàsì bátúmọ̀ yìí gan bí inú rẹ̀ lójú rẹ̀ náà tẹ́ bá rẹ̀ sálámà sí ẹ wo báyìí ṣe rí tẹ́ bá ń béèrè yín kọ́dà wọ́n mú wá bílẹ̀ yín pé wọ́n béèrè yín o lóòrù ọ̀gànjọ́ wọ́n tún mú à àwọn kílẹ̀ ìbẹ̀rẹ̀ káàmọ́ lé wọn mọ́mọ́ lé wọn yóò ti yàtúwájú ni àbá ní tẹ̀kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn ọmọ wo báyìí júwe rẹ̀ báyà kó tó sọ pẹ̀ tó júwe rẹ̀ ìmọ̀dà lọ́jọ́ jálọ jàrí àwọn òsì náà béèrè tẹ bá fẹ́ nífi ara yín anábìíní ẹ̀ máa sálámà síra yín ẹ̀ sì mọ́jọ́ súra yín nítorí lẹ́yìn ibi tá a bá débẹ̀ òun ni ìnítẹ̀ gbogbo mùsùlùmí pápátá gbogbo àwọn tí gbogbo àṣà èdè tí ìbá jẹ́ ìlú tí ìbá wà tó ló fi jẹ́ pé ta bá gbọ́ pé ìnira mú ọmọ ìyá wa mùsùlùmí nílùú kan wọ́n ń fara ní mùsùlùmí nílùú kan tó yẹ ká máa gbúrò ìnira yẹnu ara wa kò rí bẹ́ẹ̀ lónìí kọ́dẹ̀ lomi owó bá ti ń fi nílá mùsùlùmí níbi àwọn tẹ́sítà ń gbé ti lónìí kò sì ní wọnú ara ẹ̀ ìgbà ní tún máa ta àwọn nǹkan míì tí ò yẹ kó máa ṣe àwọn ọ̀tọ́ yẹ kó máa sọ ẹ́dùn pé kò sí mọ̀ pé kankan ṣẹlẹ̀ ọ̀nà wa jìn gan ọ̀nà wa jìn torí wọ́n ń fara ní mùsùlùmí lágbàáyé lónìí a sì ń sígbà pa àgbọ́ àfilẹ̀ kálukú à ń kálukú ń yọ náà nígbà àwọn ọdún náà ni àkàrà tìkan kékeré ń ṣe yín àwọn fara ni àwọn mùsùlùmí kan nílùú kan tí wọ́n ti yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n fara ni ọmọ ìyá wa ewu bí táwọn dẹwà wa kọ́dà kó má jẹ́ mùsùlùmí èyí ó sì kó jẹ́ tí wọ́n takò ẹ̀sìn gan náà èyí ó sì lára yẹn irú àwọn títí ẹ̀dá ọlọ́run ẹ jẹ́ kí a gbìyànjú báwa máa bẹ lọ́wọ́ ọba náà ni tẹ́gẹ́tì tó kó jẹ́ kí mọ́nu àti kọ́dà bí yẹn bá kú gan náà kẹ́ni mùsùlùmí kú tí o bá ti sí ìbáṣepọ̀ láàrin wa ìjọmọ ìyá ẹ̀ tó fẹ́ ká ṣe fún àníṣe fún àìmọye mùsùlùmí wọn lókùn tí yẹn máa kọjá lọ ẹni kan sì ń kírun sí yẹn la wọn èyí sì kírun sí kírísítẹ́nì la máa ń kírun àmọ́ wọn kírun sí ara la ni èyí táwọn ewa bọ́ọ̀lẹ̀ pé ah, ẹni tí mo sọ̀rọ̀ láti ṣẹ́gbẹ́ni yìí kí bá wọn kírun sẹ́ni yìí mo mọ̀ pé òkú tó kú ni sọ ẹja wà ní yẹn dáadáa sọ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ mùsùlùmí ọmọ ìyá wa tájọ ń gbẹrun lẹ́kan náà àti mùsùlùmí náà tóun ètò ẹsẹ̀ léde wa tóun bẹ́ẹ̀ lù mí nígbà wọn bá gbúrò pé dáadáa kàn án ẹ jẹ́ kí inú wa dùn bí ìgbà pé a gbọ́ pé ìnira kan ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí tájọ pọ̀ ni tá a bá gbọ́ pé ìnira kan kan ẹ jẹ́ kára wa bàjẹ́ kí inú wa bàjẹ́ kọ́kàn wa bàjẹ́ bí ìgbà pé ìnira kan ọmọ ìyá mùsùlùmí tájọ pọ̀ ni ṣe eléyìí ní jẹ́ ìfẹ́ eléyìí ló ń jẹ́ ìfẹ́ abiyọ́nà bàbá alẹ́kẹ́ ọlá mọ́sà ṣe ìmọ̀ni wa mọ́sà bá yípo tó gbé pẹ́lú dáadáa tí yóò fi rí dáhà lóòfin mọ́ nírú kan báyìí nínú ọkàn ọlọ́jẹ́ kan lọ́wọ́ afaani wọ̀nyẹn bọ́ọ̀kì lil muslim alḥazar min mucaadaati axadin min almuminin min ajiri duniya. afaani wa ó yẹ mùsùlùmí o. kó sì sọ́ra mùsùlùmí sọ́ra látara ìkórira àbí fi mùsùlùmí kan náà mùsùlùmí torí ọ̀rọ̀ àlámọ̀rí ayé agbọ̀rọ̀ sọ́ra wá ń òní dáadáa agbọ̀rọ̀ jẹ́ kí ọmọ ìyá wa nípa ọ̀rọ̀ ayé ẹja sọ́ra fún yìí dáadáa eléyìí ń ṣẹlẹ̀ àwọn kan ti sálámà ti ra àwọn mọ́lẹ́sìn látọ̀dọ̀ ọ̀nà mí nálẹ̀ kí ló dé ó mọ̀ pé ń tarọ ọjà yìí kò í wàrà lọ́dọ̀ mi <laughs> nítorí kórìíra rẹ̀ sínú sẹ́pọ̀ ọ̀rọ̀ alámọ̀rí ayé nù kọ́dọ̀ gbọ́dọ̀ kórìíra mùsùlùmí ọmọ ìyá rẹ̀ pé yóò fi ọlẹ́kùn ní rajà yóò lọ rajà lẹ́gbẹ̀ẹ́ jọ́ọ̀nù tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọjà tí ó pé ní ṣe fọ́nà nǹkan báyìí tí ò bá wà very very careful ó lè fa ìkórìíra bóyá alùsùnà ti ń tajà lọ́jà tó wá fi ẹ̀rọ ọjà ni ti ń ta òun ni ọ̀wá ara ẹni tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń ta arú tiẹ̀ gan lọ́wọ́ lọ́ra tẹpẹ́lú mi lè mọ́ kíyàn mọ́ torí ẹ̀ abẹ́ẹ̀mọ́ ni pé kí ló dé òsì wà láwọn eléyìí àwọn bọ́dà wà láwọn eléyìí àwọn bọ́dà tó wọ̀ láàánú bọ́dà ara wọn kò bá máa ta kíkí ló ṣe fún ọ ìtì ń tàrí ó sì rí báyìí bọ́dà sálámà síra wa ó sì fi ló ṣe ọlọ́rọ̀ àwọn ọmọ jákujàku káyọ̀ lọ́wọ́ lọ́ra kí ètò ìtúnṣe mùsùlùmí wà lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ayé nù Islam sọ pé bọ́ bá fẹ́ rajà mùsùlùmí ọmọ ìyá rẹ ọwọ́ ìlọ tí wọ́n ra ó wọ́n rà lọ́rọ́ káfíìrí o tí mo ti máa tàbí ẹ̀. pẹ̀lú àwọn ìsìnkú àríṣà nẹ́bí sallallahu alaihi wasallam a máa rajà lọ́dọ̀ àwọn yahudi táwọn mùsùlùmí ti ń tarú ẹ̀. so yóò bá ní sí i lábẹ́ eléyìí náà àwọn tá a jẹ́ bọ́dà náà nǹkan wa máa ń wọ́n. <laughs> ẹ bìlífà mi ẹ ẹ̀yin náà máa nǹkan tí yín náà máa ń wà mí ah! <laughs> wọ́n nìkan yín máa ń wọ́n àwọn yẹn sọ ah, ẹ̀yin náà lẹ́bi ẹ̀yin náà lẹ́bi ní ṣe bọ́dà lẹ́yìn náà <laughs> ẹ̀yin náà bìlífà mi nǹkan tí yín náà máa ń wọ́n wọ́n nìkan máa ń wọ́n ah, ẹnìkan eh, ní ẹ̀yà ìbẹ́ náà ó jẹun ìbẹ́ náà ó jẹun yìí tí máa ń fa náà nù tẹ́ pé bọ́dà fi ọjà yín lẹ̀ ó jọ́ǹpù yín ó lọ sọ́dọ̀ ọ́ tí yóò tẹ́ lọ́rùn ni so ìyẹn ti máa ń ra àwọn kan báyìí dáadáa lọ́dọ̀ àwọn tá a jẹ́ bọ́dà dáadáa ó yẹ táwọn tá a máa ń nọ́jà yìí so a máa ń ra àwọn àṣìṣe báyìí ẹ̀dá tó lọ́wọ́ jẹ́ kí káàna máa dẹwọ́ tó bá ní sè so tẹ́ bá ti ń dẹwọ́ tẹ́ ti ń dẹwọ́ tẹ́ ń dẹwọ́ tẹ́ ń dẹwọ́ so àwọn bọ́dà náà ti máa bọ́dà mi náà ti máa ń lejú tí wá sí ẹ̀rajà lọ́rọ̀ báyìí kò ní fẹ́ tó bá ti dúró bọ́dà báyìí ẹni bùrọ̀ bá ti báyìí yóò frank ní tẹ́yìn òfin yàtọ̀ rẹ̀ òun náà mo ti ń ṣe ó ti dẹjú pọ̀pọ̀lọpọ̀ fún ọ̀dà náà wọ́n ti ra ẹlẹ́kùtọ̀ náà wọ́n ti ra ìlọ́dọ̀ rẹ̀ ẹlẹ́kùn ìparapọ̀ wá kò padà rí mọ́ wọ́n sì ń jẹun kan bì sí o gbogbo eléyìí náà ń bẹnu ara wa náà ń bẹnu ara wọn so but ìta àkànfẹ́ ló ń bi kókó tá a bá wa sọ eléyìí ò tó nǹkan tí ìkórira kékeré ìkórira kékeré kò gbọ́rọ̀ tí ọ kò gbọ́rọ̀ bọ́ sọ́kàn rẹ̀ torí ẹ̀ torí àlámọ̀rí ayé lélẹ́yìn torí lẹ́yìn ẹ̀ ṣe àbòsí so àwọn nǹkan mi ń bẹ tẹ́ pé ayé ni ló lójú wa àbòsí ni a lè kórìíra rẹ̀ nítorí ẹ̀ tó tó bá ṣe fẹ́ lòmíì á kórìíra rẹ̀ nítorí ẹ̀ bí kó ṣàbòsí fún wa tó bá ṣàbòsí fún wa ó ti di mùsùlùmí ẹlẹ́sẹ̀ nu a sì kàn síwájú pé mùsùlùmí ẹlẹ́sẹ̀ ìnífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ sí ìní ó dídírí yìí ìfẹ́ ń gbọ́dọ̀ dínkù kí lójú ó dínkù ẹ̀ṣẹ̀ tá a mọ̀ mọ́ ló jẹ́ kéfìàn dínkù lẹ́kàn wa sòkè é ṣe torí pé ó ṣàbòsí fún wa láfi kórìíra rẹ̀ bàbá gbogbo ṣàbòsí fún jọ ọ̀nà gan náà á tẹ̀lé nìyí á kórìíra rẹ̀ kéde pé láti mùsùlùmí nìkan so àárín yìí ní ẹlẹ́kùtọ̀ náà ẹ jẹ́ ká wò dáadáa o pé ó sì mọ̀ pé ń tarọ ọjà yìí ṣé kí ìyàwó tèmi máa ń jẹun àbí èmi sì ń rajà lọ́wọ́ rẹ̀ kọ́lá máa ń kóyàn wá sorú àwọn kan báyẹn kásà kíyèsí ẹ̀ òun ni àfa ń sàlàyé fún wa nísìnyí pé mùsùlùmí gbọ́dọ̀ nífura ẹ gbọ́dọ̀ nífura nípa à ń kórira mùsùlùmí nípa àlámọ̀rí ayé aw ta'assubi qabali aw madhhabi àfa ni ká sọ́ra nípa ìkórira tí mùsùlùmí ọmọ ìyá wa nítorí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ká sọ́ra ó èmi ò lè sàlàyé láyò nítorí fi tiẹ́nu ẹni tó lù yìí ọmọọba àlúwa ni <laughs> lọ fi wá ọmọọba àlúwa náà ni àbójọ́ mọ̀ lu yín torí kó sábò òun àtọmọ lóun ló ń já ọ̀tẹ́ kò sí tó kọ pé òun ló láre òun ló lẹ̀bi ọwọ́ pé kíni náà ni kásà kìsìrì yìí nípa ẹlẹ́yàmẹ̀yà àwọn ọmọ lúwo ni àwọn ọmọ lúwo ni ẹlẹ́kùtọ̀ ọlọ́run ẹ má kí nǹkan báyẹn kó máa wáyé láàrin ata jẹ́ mùsùlùmí kọ́dà yẹn fẹ́ mọ fẹ́ gbúrò rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́pàá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ̀kan náà àwọn bọ́dà yẹn fẹ́ gbúrò ẹ̀ tó yẹ bá jẹ́ kó wáyé àbí ọ̀rọ̀ ìyẹn ń bá yẹn jà nítorí ọ̀rọ̀ mọ́tí àbí pẹ́niá ọ̀nà tí ibi tẹ́mi ń lọ rèé owó sí lọ́bẹ̀ a sì ráwọn olúmímọ̀ táwọn lọ́bi tó ń lọ àmọ́ tó pé kò lọ́bi tó lọ ni olófàjà olófi kórìíra rẹ̀ a ti ráwọn àfẹ́ẹ̀sìn tẹ́pàá náà lé ẹ̀rí pé ibi tó náà lọ náà wà òkè àmọ́ tó kókò mú wàláì àti mo rẹ́ni tó fi ìbínú hàn báyìí kọ́dà àfà ni tó fi ìbínú hàn torí ẹ̀ kọ́dà ẹnìyàn sọ pé ó ní tó wá dùn ún jù ṣẹ́gẹ́tì ní ó ní tó dùn ún jù pé mọ́sáàsì olóòtú wá ṣe bẹ́ẹ̀ sì ni ibi tí àfà àfà yẹn tó jáfa tiẹ̀ ó lápẹ́ ni ó ti ó ti ó fẹ́ òun fẹ́ rí fẹ́ ni fẹ́ lẹ́nu súnà ló fà but nínú àfà tí ń ṣàlàyé fún tó jáfa tiẹ̀ tó kàn kéwu tán ìjọ ń kírun pọ̀ òun rí pé ibi tó lọ ni òun ọmọ kéwò lọ́tẹ̀ ọ̀dọ̀ ẹni tí ibòmí lòun lọ ibi tóun náà ti lọ yìí a rí àwọn àfà súnà táwọn náà láwọn ẹ̀rí tó lọ bẹ̀ òun wá tó fi hàn ta pé kọ́ dá o tó ṣe báyìí eléyìí wọn bá mú o tòbí kò lọ ọ̀nà tí wọ́n lọ kí inú afa kórìíra ẹ̀dẹ́ ká kíyèsí ra abẹ eléyìí wọn láì ẹ̀dẹ́ ká kíyèsí ra abẹ eléyìí wọn. àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa ń ti ṣẹlẹ̀ láwọn ibi tó kọjá wọn ní kọ́ dà ó bá wọn bá débi pé bàbá rí pé eléyìí mọ̀lìkíyà ni eléyìí gíní kan ni wọn ò ní fọwọ́ fúnra wọn. ìjókòó ò ní lọ ná ìjókòó ò ní lọ ná ṣé kẹlọ́jọ̀ kó Fatima ibi olóbi ìyàwó fún ọ ọ̀lẹ́bàá wọn fún kẹlọ́ Fatima tí bá ń lọ bòmí tó pé ìjókòó yẹn náà kọ́ ó ṣeré sáláàfù ńkọ́ ìmọ̀ ilé sátìmọ̀dé ẹ́ ìgbọ́ so ẹni ká kèsí àrìn yẹn ìkórìí ọgbọ́n wà mí léyìn náà apá ní ká sọ́ra dáadáa mi léyìn. أو من حجل مساجرة حصلت بينهما فإن معاداة المؤمن الذي هو من أولياء الله تعالى حرب لله تعالى فقد جهل في الحديث القدسي أن الله تعالى قال من عاد لي وليا فقد حذرته بالحرب رواه البخاري àbí kó jásí pé látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin méjèèjì bóyá bíjà ló ṣẹlẹ̀ ní Ànábì sọ àfáà sọ pé irú eléyìí náà àgbọ̀rọ̀ jí kó jẹ́ kó fa ìkórìíra nítorí pé ìgbógun ti múmìní ìbámúmìní jà ìkórìíra múmìní à múmìní tó jẹ́ pé huwa min awliya illah tó yẹ kó wà lára àwọn wòlíì ọlọ́run tó fi bá ti jẹ́ mùmìnì wòlíì ni wòlíì ọlọ́run ni mùmìnì ọlọ́run wa sọ pé ẹni bá fi lè bá wòlíì èmi tó bàjà àbókò ìrà pẹ́rẹ́ ọlọ́run lèmi kankan ní ìdìdì ogun sétọ̀ ó túnmọ̀ pé àáfà yìí mùmìnì ni àáfà yìí náà mùmìnì lòun náà bẹ́ẹ̀ méje jẹ́ mùmìnì òní ẹ̀ gbọ́dọ̀ kó yìí tó bá ti kórìíra múmi ní ọ ẹnìkejì rẹ torí ọ̀rọ̀ ayé àbáwọn àlámọ̀rí kan tí ò yẹ ká kórìíra ẹ̀ ń torí ẹ̀ ọ̀ọ́rì ìbínú ọlọ́run kò ń bọ̀ ti jẹ́ múmi ní òun náà ọ̀ọ́rì ìbínú ọlọ́run ráńpẹ́ sọtẹ́gbọ̀n pé làwọn afi sọ pé ìgbógun ti múmi ní oko rọrùn wàláì ẹlòmíì ń bọ̀ náà ti ń gbógun tàwọn ọmọ tó fẹ́ ṣe súnà tẹ́ pé torí ọmọ yìí lọ́nà àlámọ̀rí rẹ fi ń dàrú kò sì kíyèsí rẹ̀ bá tẹpẹ́lú mi ò kéèsì ra rẹ̀ kò nímọ̀ pé torí ọmọ tó ń disturb ọ̀rọ̀ súnà yìí lọ́lọ́ fi dà lámọ̀rí wọn rú ìwọ̀n láì dé arójọ ìyàwó ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ yìí kí ni wọ́n ń ta kì í sì ń jèrè bùdí afẹ́yẹ mọ́ sọ ọmọ disturb ọmọ tí ń ṣe súnà kọ́kọ́ àwọn bíjọ́ kọ́kọ́ wò nu àní bàbá kan ilé rẹ̀ jó ó kó ó kó ọmọ rẹ̀ tí ń lọ ẹ̀ha ó sì gbọ́ ẹ̀ha rẹ̀ gbogbo jáàbù rẹ̀ ó sì kó ó sì sunna tó dúpọ́ ọmọ ń lò ní kọ́ọ̀bù àti ìjábùtọ́ tó àjọjọ ló mọ́ ó sì dáná sun ó wá di bí ọ̀sẹ̀ kan àbí kò tẹ̀ tó bẹ̀ náà ni bílẹ̀ rẹ ti jónu òun wá ronú lọ pé kílójólé kílójólé kílójólé kò rọ́ bóyá pé ìjábùtí mo jó lójú kílèmí ó jó òró lọ bẹ̀ náà èyàn kí kéré àmùmí ni ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti jẹ́ hàlù súnà ọ gbọ́dọ̀ kórìíra ọba fi lè kórìíra ẹ̀ pẹ́rẹ́ ọlọ́wọ́n ti kórìíra rẹ̀ àyàfi tó bá jẹ́ pé nǹkan tó kórìíra rẹ̀ sí lára àwọn nǹkan tó jẹ́ pé ṣẹ̀rí àgbà wọn ó gbà yàn láàyè nítorí ẹ̀ kí ẹ ti kí ni yìí kí ẹ kó ìyàrá nítorí ẹ̀ ṣẹlẹ̀ yìí ni ọ̀nà àkọ́kọ́ téèyàn lè fi gbà téèyàn lè ṣe téèyàn lè fi ṣe àfihàn àlùwàlá àlùmọ̀ṣúrò ọ̀nà àkọ́kọ́ nù kí lọ́nà náà muhabbatu jami'il mu'minin li ajli imanihin wa ta'atihin lillahi subhanahu wa ta'ala ká nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ tí wọ́n ti ń jẹ́ mùmínì gbogbo ibi tó wá wà a nífẹ̀ẹ́ rẹ̀ torí mọ́ni rẹ̀ kò jù bá náà lọ kìí ṣe torí owó a nífẹ̀ẹ́ rẹ̀ torí tẹ̀lé tọ́lọ́wọ́n bá rẹ̀ kìí ṣe torí kójọ́mọ̀ lù mi sọ àwọn kìíní yìí tábà rí i ṣe níjọ́ tí ìnira bá ti lè mú mùsùlùmí ìnira ó ti máa wà náà gẹ́gẹ́ bó ti jẹ́ pé níjọ́ tí la fi lè mú eríkè kan nínú eríkè ara wa gbogbo eríkè ara ọ̀nà ìṣẹ́kẹ́ nìyí wọn ní gbádùn erí ní fọyàn ó ti rẹ ó ti wá dogun mọ́ fara kàn mí bẹ́ẹ̀ bá ti ń fẹ́ lómi ẹ máa fara kan ó sì máa ní tó gbé ní fọ́ torí pé ń fọ́ yàn bí akẹ́kọ̀ọ́ tó bá ń mú yàn gbogbo ara ní pápátá gbogbo ara ló mọ̀ kanra ojú ojú ẹ̀ẹ́dì ojú náà pé nǹkan sojú yìí ikúná igun imú gan ọmọ sun mi erin náà ó ṣe kí ni yìí òun ó gbóná torí kí ni tó pé kàkan dùn yàn bó ti yẹ kí mùsùlùmí ó rí nìyẹn ọlọ́mọṣẹ́ àjálẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run aláìláìlọ́lọ́. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم